kí ó má yọ gbogbo àwa mùmíní àti mùmíní àti lẹ̀ ní àìní gbarawa lásìkò èyí tí ó jẹ́ àkọ́kọ́ nínú ètò òun náà ni ká ṣe àfihàn àwọn àlùfáà wa tí wọ́n wà ní ìkàlẹ̀ ẹni àkọ́kọ́ tí a kọ́ ṣe àfihàn àwọn náà ni ìmáàmù wa láti alidaya Islamic Foundation tí a ti mọ̀ lánàá kí ọlọ́run kó wa lọ́rẹ̀ ẹ̀mí wọn àwọn náà ni alimam al-ustaz Qamaruddin Yunus afisahullahu ta'ala wa alaikum salam wa rahmatullahi wa barakatuh lẹ́yìn eléyìí àwọn ìmáàmù tí wọ́n jẹ́ ìmáàmù lẹ́gùn níbí báyìí àwọn ni ẹnì kejì tí a ṣe àfihàn wọn àwọn náà ni ìmáàmù wa Kamalidin chief imam lẹ́gùn kí àwọn náà kan bá sálámà sí gbogbo lé bákan náà àwọn stáàsì wa tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn àkí àwọn náà pé wọ́n kú àbọ̀ wa aleykum salaam wa rahmatulah lẹ́yìn eléyìí a ṣe àfihàn àwọn afáwa ní alidaya islamic foundation tí wọ́n jẹ́ coordinator fún ọ̀pọ̀lọpọ̀ gbogbo ètò tá a máa ń ṣe alustaz nuruddin ọlásùpọ̀ abu abdulmani aleykum salaam wa rahmatulah barakatuh bákan náà ṣe àfihàn àwọn àlùfáà wa ní ìlú lẹ́gùn bíbà yìí abu ibrahim kí ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa wọn. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. lẹ́yìn tí a ti ṣe àfihàn gbogbo àwọn àlùfáà wa tí wọ́n wà ní ìkàlẹ̀ èyí tí ó kù nínú ètò òun náà ni ká pé àlùfáà wa tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí kí wọ́n bá ka ìtọ́ bá rọrùn fún wọn nínú alukur'an karim àlùfáà náà ni. جعفر عبد الله الزبير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنقل ذات الأكمام كبر الله الله أكبر أجاك سوف اللهم ارحمنا bil qur'an kí ọlọ́run kọ́ máṣá wọlá èyí tí àfa náà kà wá fún wa nù alukur'an kọ́ máṣá ṣe àpọ́nlé ẹni kọ̀ọ̀kan wa kọ́ bá ṣe àlékún albarka ti albarka àfa àti ọkà alukur'an náà fún wa wala la hawla wala quwwata illa billahi aliyul asim ní àìní gbara wa lásìkò gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé ọwọ́ wa èyí tí ó jẹ́ àkọlé ìbánisọ̀rọ̀ tèmi òun náà ni wọ́n à ń pè ní anifakul akbar wal asgar eléyìí ni à ń pè ní munafiki àbí ìṣojú méjì nínú ẹ̀sìn kékeré àti nílá eléyìí ni àwọn bá ní ìrọ̀lẹ́ yìí kí ọlọ́run kó má sábà ṣe rọrùn fún wọn kọ́lọ́run kú yóò má àìmọ́mù wa tí wọ́n bá ṣe lana àwọn náà ni wọ́n tún ṣe tòní imam alihimam alihustas qamaruddin yunus àfisahullahu ta'ala fal yatafaddal mashkura min allah الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba alá ọba gbogbo àgbáńláyé gbogbo ń taari àti ń taari gbogbo ẹ̀ pátápátá ọlọ́run bá lọ́dá gbogbo ẹ̀ ìkẹ́ ọlọ́run àtọ́lọ́ ọlọ́run kọ́ bá nẹ́bùwá Muhammad àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ inna khayra li kalami kalamullah èyí tó lóore jù nínú àwọn ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ oní àlàlù Qur'an wa khayra alhadi hadiyu nabiyyi Muhammadin sallallahu alayhi wa sallam èyí tó lóore nínú téèyàn máa ń gbọ́ àti ọ̀nà téèyàn máa ń tọ̀ ona ni sunna nabi wa muhammad wa sharra al umuri muhdathatuha èyí tó burú jáì lérí ilé ọlọ́run ona ni téèyàn ń pè lẹ́sìn tọ́lọ́wọ́n bá sọnù kùránì àti sunna òun ló burú jù nítorí pé àwọn tí wọ́n ń ṣe wọ́n máa pa àwọn sin lọ́nà ọlọ́run ò sì sọ pé wọ́n ṣe ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ ọ̀kúlà muhdathatin bídíà èyí tí wọ́n bá ti hun tí wọ́n pè lẹ́sìn tí wọ́n bá pè lẹ́sìn kò sí wàhálà àwọn tó bá ní ẹ̀sìn ní kínní tó wá jẹ́ pé kò ní ẹ̀rí láti inú alukur'an àti sunna ìpè máa ṣe òní wọ́n ń pè ní bídíà àdádálẹ̀ wa kullu bid'atin dalalah gbogbo ń tọ́lọ́wọ́n bá tí ọba ti fọwọ́ sí tá a bá ń pè lẹ́sìn ànú ni kọ́lọ́mọdé asọ́nù ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa mo kí gbogbo àwọn àfa àgbààgbà tí wọ́n bẹ̀ ń kalẹ̀ lọ́tún lọ́sìn láti rí bàbá wa imam fún gbogbo ìlú lẹ́gùn lápapọ̀ èdè di gbogbo àwọn àlùfáà gbàgbà tẹ́ ń bẹ nílùú náà tó jẹ́ pé àsìkò nígbà mi láyé láti máa dárúkọ lọ́kọ̀ọ̀kan abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala kọ́lọ́wọ́n wa kọ́mọ́sá jẹ́ àríyìn pẹ́ lérí dáadáa lérí sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwa jama àwa bàbá bàbá àwa ìyá ìyá àwa brothers and sisters abẹ́lẹ́ wọn aláàkọ́ lọ́wọ́ mọ́sá ìgbà ìjókòó yìí lẹ́sẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba ọlá àánú ọlọ́run. ètò wọn ni láàrin bíi wákàtí kan ó lé díẹ̀ tání òun náà ni anifaku al wa nifaku al wa sifatu limunafiqin. anifaq èdè Lárúbáwá ni wọ́n ní ètí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni ìmáa ṣe ojú méjì nínú ìgbàgbọ́ nítorí a fẹ́ mú ìdánilẹ́kọ̀ọ́ wá lérí ọ̀rọ̀ yìí òun náà ni pé kí gbogbo ẹni tí ń ṣojú méjì. So kọlọ lè túbá gbogbo ẹni tí ń sojú méjì tó mọ̀ àtẹni tí ó mọ̀ nígbà bá ti ṣàlàyé kálíkó mọ̀ bí tó wà lẹ́yìn náà gbogbo àwa tí alójú kan tó jẹ́ pé ojú kan náà làdá ọtí wa káwa náà ká lè fẹsẹ̀ múlẹ̀ lérí ojú ọ̀nà yẹn ká má jí wàhálà ayé àti ìgbé ayé kó gbé wa kúrò ní ojú tá a wà yẹn ká mọ̀ lójú méjì ntọ́fà ìdánilẹ́kọ̀ọ́ náà níjàmbá kọlọ musa yóò sanfa ní fèmí tí ń wí àdáwà tá ń gbọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. an-nifaq khatirun ala al-insan kéèyàn máa ṣojú méjì nínú gbàgbọ́ ó léwu gan fẹni tí ń ṣe wala siyama fi hada zaman ká tó wá pé láwọn àsìkò tí a wà yìí àwọn àsìkò tá a wà yìí tá a ń lò lọ́wọ́ yìí abẹ́lẹ́ wọn lá kọ́lọ́mọ́jà sí rìn ẹnì kọ̀ọ̀kan wa abẹ́lẹ́ wọn pẹ̀lú agbára ọlọ́run kọ́lọ́run wọlé rẹ̀ kọ́lọ́run wọlé ìkẹ́ ẹ̀ kọ́mọ́jì ọ̀nà ọ̀dàrú mọ́ wa lọ́wọ́ anifakul akbar manafiki ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní ọwọ́ látara nafak nafak ni ọ̀nà tó wà lábẹ́ àpáta ètò wọn pè ní nafa àwọn tá a bá lọ mọ́kà á rí àpáta tí ọ̀nà tó inú ẹ̀ kọjá. ẹni tí ń bọ̀ النفاق الأكبر والنفاق الأصغر أقطع abẹ́ àpáta yẹn á rí i pé bẹ́ẹ̀ bá gba bí wọlé ó tún lè gba bẹ̀ jáde sí òde kejì àwọn tá a bá lọ Mọ́kà á rí àwọn ọ̀nà lábẹ́ àpáta ẹ̀rí tí wọ́n kọ́ anáfà sókè rẹ̀ anáfà kìí òun náà ni ojú méjì tó pé èyí lè gba òun wọlé èyí lè gba bí wọlé tó wà ń bí ẹ̀mí rọ̀ balẹ̀ pé òun lè darapọ̀ mọ́ àwọn tó wà ń bẹ̀ lọ́hùn yẹn tó bá sì wà lọ́hùn yẹn náà ẹ̀mí ẹ̀ balẹ̀ pé òun lè darapọ̀ mọ́ àwọn tá a wà ní ibi wọn látara abẹ ni wọn ti mú náfàkọ yunafiku munafik èèyàn tó lójú méjì ìlójú méjì yìí ó wà ìdáhàrú islam òun náà ni kéèyàn máa fi islam hàn sí ayé wal khair kéèyàn sì máa ṣe dáadáa tí islam ni a máa ṣe lójú ayé gbogbo ń tà ń ṣe lòun náà máa ṣe. wa ibutọ́nu alukófù wa ibutọ́nu alukófù onítọ̀hún yóò wá fi kèfèrí sínú onítọ̀hún ó fi kèfèrí sínú wọ́ṣàr yóò sì fi aburú ìdàkejì tí ń ṣe ń tan dáadáa gangan ní iṣẹ́ ọkàn fìyẹn àwa mùsùlùmí ni yóò wá fi yòókù pamọ́ sí inú rẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. ètí wọ́n ń pè ní alimunafiq ẹni tá ń pè ní munafiq huwa alladhi yudhihiru islam òun náà lẹ́nu tó jẹ́ pé ó fi islam hàn sí wa wa yubtinu al-kufra àmọ́ kèfèrí gangan ní iṣẹ́ kèfèrí gangan ní ṣe. wa sahibu àwọn àfààní ṣe rí ẹni tí ń sojú méjì káfíìrù káfíìrì lòun náà ọlọ́run kàn fún ní orí kìíní táǹpẹ̀ ní mọ̀náfíìkì nítorí a máa pè mọ̀náfíìkì ni pé ó wá darapọ̀ mọ́ àwa tá a jẹ́ mùsùlùmí àmọ́ kẹfẹ́rí gangan ni kò sì jiyàn pé òun yẹn ṣe kẹfẹ́rí eléyìí wọn ní Madina Abdullahi ibn Ubay ibn Salul ó fẹ́ kanabi ó tó Madina. Madina sallallahu alaihi wasallam nígbà wá rí àwọn èèyàn tí wọ́n rọ́ lọ́dọ̀ ànábì tí wọ́n gbà sílámù lòun náà wá wò pé arákùnrin yìí wọ́n fẹ́ gbapò mọ́ mi lọ́wọ́ ni ẹjẹ́ mi náà kúkú darapọ̀ mọ́ wọn kémi náà máa ṣe bí mùsùlùmí ilé máa ba tiwọn jẹ́ díẹ̀díẹ̀ ó sì bà nǹkan jẹ́ àwọn làwọn ọba òjò láṣeyọrí Abdullahi ibn Ubayy ibn Salul ẹni tí bá ti ń sojú méjì òun ni wọ́n ń pè ní mọ̀nàfẹ́ kọ́lọ́mọ́ sèmi bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ sẹ̀yìn náà bẹ́ẹ̀ wọ́n ní huwa fi darikil asfali minan nar wa mukhalladun fiha nísàlẹ̀sàlẹ̀ iná lọ́lọ́wọ́n bá ní yọ wà àwọn kèfèrí abúlé táwọn ò ṣe ẹ̀wà wá mọ́sálásí táwọn ń fi ẹbọ hàn tá olólùsà tí wọ́n ń sọdún wọn tá sì mọ̀ pé wọ́n ń sin ère wọ́n ń sin àwọn kò lójú kò ní mu wọn tí wọ́n ń sìn á kó àwọn sí òkè rẹ̀ ni torí ìsàlẹ̀ gbóná jòkè lọ. kí ló dé tí ọlọ́run ọba fi ní mọ̀náfìkì ó wà ní ìsàlẹ̀sàlẹ̀ iná ìsàlẹ̀sàlẹ̀ iná gbóná ju òkè lọ wọ́n nítorí pé ń kírun pẹ̀lú wa ń fọlọ́hún sí yẹ̀yẹ́. Allahu akbar dojoojúmọ́ ni ọmọ kírun lẹ́mìí rẹ̀ sì ní ní tó tóbi wà lẹ́mìí rẹ̀ tí ì sọlọ́ nǹkan sọ pé Allahu akbar bọ́dọ̀ bá dojú ẹ̀ tán gan yóò sì sọ pé òsàmì ọba yín jà à ń parí ìjà kan ní mọ́sálásí kan lọ́nà kàràkàrà wa ń bì ọ̀kan náà wọn bá lẹ̀ bẹ̀ mùsùlùmí ni ó sì tún sọ́sà wọ́n wá ń pé lágbájá owó àti lágbájá ẹ má jà má o bẹ́ẹ̀ sẹ́ ń jà ní ẹ fẹ́ dàlú irú nu ẹni bá dàlú irú lákòjọ́ bàjá wàláhì mọ̀ wà ń bẹ̀ bí wọ́n ti ń parí ìjà náà nínú mọ́sálásí tọ́ ẹ̀ wọ́n yá mi sẹ́wọ́ pé nǹkan ti dàrú nínú mọ́sálásí tó wá sẹ̀ dé láàfin rẹ̀ sábà pé àtúgbò pé tọ̀ nínú mọ́sálásí nílẹ̀ ọlọ́ olóòsàn ni ó bàjẹ́ kì í sọ ọlọ́run ọba gan rẹ̀ ìtì ń ṣẹlẹ̀ òun náà ni pé ọ̀nà dàrú ni ọlọ́mọjọ náà dàrú mọ́ ọ lọ́wọ́ ìtọ́jẹ́ kí ti mọ̀náfìkì ọlágbára ni pé yọ́ọ́ máa bá wa lọ sójú ogun àwọn tó fẹ́ bá wa jà lójú ogun yẹn òun àti wọn ọ̀rẹ́ ni wọn sẹ́ni pé yọba nǹkan jẹ́ yọkà máa mú mùsùlùmí má lẹ̀ báyìí yọ máa pa mùsùlùmí bí ṣe mú mùsùlùmí má lẹ̀ yìí ṣe é mọ̀ pé àwọn ọmọ rò pé ń jagun lọ ọ̀rọ̀ rẹ̀ léwu pọ̀ láàrin wa wọ́n ní mọ̀nàfíkì ya'lamu asrarana kò sí ti ọ̀hàn sí nínú àwọn àṣírí wa ẹjọ́ sọ yìí mítìn ní mọ́sálásí ipe òsàbáyì á gbé kó ní ibi ọwọ́ o ẹsì ti fẹ́ni kó tọ́ ṣe mọ̀ pé àṣírí yín ti tú ta lẹ́yìn náà àwọn tá a wí yìí wọ́n máa fẹ́ ọmọ wọ́n máa fẹ́ yàwó tá a máa fọ́ yàwó bó lọ̀rọ̀ ṣe wá rí nígbà tó jẹ́ pé n ti ń bẹ nínú ẹ̀ ọlọ́run nìkan lọ́mọ yóò wá fi ọmọ ọmọ wa délé tán ní wàá rí pé ah mùsùlùmí kẹfì mú fún àwọn orí sí kẹfìrí mùsùlùmí lárí sí lókun gbàtà ṣe rè òtún sí wa lọ wọn ni wọn máa wá da nǹkan rú nínú Islam èyí tó pé ọlọ́run nìkan ló lè tó lẹ́yìn náà wọ́n tún máa dá wọn yẹn padà sẹ́yìn nígbà wọn bá múlẹ̀ kí awo wá sínú mọ́sálásí tá à ń sọ fáwọn ọ̀dọ́ pé ká má ṣe ẹ kíni tẹ́ ma ṣe ń sukùn yẹn ṣe ń jẹ ẹ secret court yẹ wọn àwọn òpè ah, àá àbá àdínní mọ́sálásí yín ebi àwọn náà múlẹ̀ kẹwàá àwọn ọmọ àdúgbò rò pé nǹkan rẹ ní ń ṣe ni àwọn onímọ̀ pé ó ti ṣìnà yẹ wọn kó bá àwọn generation tẹ́ ń bọ̀ tó jẹ́ pé lẹ́ni wá sí láwọn àgbàlagbà tá ń sáwó láwọn ọmọ kéèké táwọn náà ń sáwó kọ́dà ó ti dé secondary school báyìí ọlọ́mọdé á nípìn bẹ́ẹ̀ wọ́n mọ̀lẹ́ kó far wọ́n ní kèfèrí náà ni wọ́n wọn bá máa kírun wọn bá máa gbààwẹ̀ Ramadan wọn bá máa yọ sàká wọn bá lọ Mákà nítorí pé ìmánìlá àkọ́kọ́ máa ní kátó kírun imani ni foundation bẹ́ẹ̀ bá ní imani ti ń kírun dálọ́ wá ń kírun fún òun kírun fẹ́ni tó gbàgbọ́ òun gbàwẹ̀ fẹ́ni tó gbàgbọ́ òun lọ hajj nítorí ẹni tó gbàgbọ́ òun yọ sàkà nítorí ẹni tó gbàgbọ́ nígbà tó ti gbọ́lọ́ ń gbọ́hùn gbogbo ń tọ́ bá ṣe lẹ́yìn rẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ọba ní wọ́n yé ṣe mùsùlùmí gbogbo mọ̀náfìkì ọlọ́lẹ̀ gbọ́ torí àpàdà wa kà àwọn aṣẹ́ téèyàn máa ń ṣe tó fi jẹ́ mọ̀náfìkì ọlọ́wọ́n bá ní òwe ṣe mùsùlùmí suratul baqara ayé ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́wọ́n bá sọ pé a'udhu billahi minash shaitani rajim wa minan nasi man yaqulu amanna billah ọlọ́wọ́n bá láwọn kan wọ́n máa sọ pé àwa nígbàgbọ́ sọ́lọ́hún wa bil yawmil akhir a nígbàgbọ́ síjọ́ àlìkìyàmà wa ma hum bimu'minin kí lọ́wọ́n bá sọ jama ọlọ́wọ́n bá ní wọ́n ṣe é onígbàgbọ́ yukhadi'una Allaha wọ́n làwọn ń tan ọlọ́run walladhina amanu wọ́n làwọn ń tan olùgbàgbọ́ òdodo wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun ọlọ́run bá ní wọn ọ̀tẹ̀ nìkankan eré ara wọn ni wọ́n ń tàn jẹ àmọ́ wọn mọ̀. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ọlọ́run tó sọnù àyà mi ọlọ́run bá ní nínú tá mọ̀ wọ́n nínú sèfáàtò hàn nínú tá mọ̀ wọ́n òun náà ni pé wọ́n máa láwọn nígbàgbọ́ ìṣe wọn ó wá sí ìgbàgbọ́ wọn alákọ̀ọ́kọ́ ni ọlọ́run bá yọ wọn kúrò nínú Islam. Islam gbogbo ẹni tí bá ti ń ṣe ojú méjì tí ń ṣe kèfèrí tọ́wá ń tún darapọ̀ mọ́ wa ní jimá ẹlẹ́gbẹ́ awo ni ọ́ o sì mọ̀ o sì gbẹ́ ìmùlẹ̀ ọmọ òsàdílé wa èyí tá a bá lọ́dọ̀ àwọn bàbá tó ti lọ àtúnlọ lè tọ́kọ sí ìdìsín o a sì gbà pé òun ní darí ayé wa tá a bá ní sọ̀rọ̀ òun làá máa lọ lè bá nígbà tí ni wọ́n bá dùn gan á lọ lè kí pé ó ṣeun àwọn àlùfáà wa wọ́n láwọn eléyìí ò fi ọ̀rọ̀ ẹbọ ṣeré rárá nínú àwọn àmì tá a fi máa mọ̀ wọ́n al-istihza'u bidinillah wọ́n máa fi ẹ̀sìn ọlọ́run wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ àwọn kan máa wòye ni pé ẹ̀yin tẹ̀ dákàmà ẹ lọ́dọ̀ àwọn àgbà kí wọ́n pọ̀n yín máa bára dáradára káàkiri ẹ júbà ayé káwọn ayé lànà fún yín bá a ṣe jọ ń kírun àwọn fi wá sí yẹ̀yẹ́ ní ẹ ẹ máa sọ̀dí sókè ẹ máa rúkú ẹ máa ṣe kíni ẹ máa dìde. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ń sọ nínú alukur'an alkarim nínú àyà kan ọlọ́wọ́n bá ní wa idha laqul ladhina amanu tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá pàdé àwọn olùgbàgbọ́ òdodo qalu amanna wọ́n ní ara wa ni ó qalu amanna. Idris. kọ́ọ̀lù àmánà wọ́n máa sọ pé àwa náà gbàgbọ́ pẹ̀lú yín o ẹ̀rí pé àwa náà ń ṣe súnà ìbá ìbá ìdí táwọn ẹ̀wọ̀n mọ́sáàsì anáǹgbá wà lámísì. àwa náà ń wá sí ìdì sẹ́bẹ̀ ń wa tí wọ́n bá ń ṣe afúlà ilé kéwú ibùgbọ́ náà làájọ́ ń pàdé ń bẹ̀. وإذا خلوا إلى شياطينهم ọlọ́run bá ní tí wọ́n bá wá padà lọ lè bá àwọn èṣù wọn àwọn ọlọ́run pè lé sunbẹ̀ àwọn àgbààgbà nínú ẹgbẹ́ ẹ̀mọ̀lẹ̀ àwọn àgbààgbà tí wọ́n ti di èṣù sílùú àwọn àyè ni wọ́n máa sọ fún yín pé alálẹ̀ ilẹ̀ yọ bá yín jà wọ́n ní ká ṣe bá ṣe ń ṣe kó lè bá rí bí ṣe ń rí ẹ wá ń pè ọlọ́run ọlọ́run ọlọ́run sẹ́nìkan lè gbèjọ ọlọ́run ni ó ní tá a bá ń lẹ̀ tá a máa ń ṣe bí nǹkan bá rí báyìí ẹ wá ń wòran ẹni gbogbo àwọn ọmọ wọn ò dáa fún wọn wọn ò lówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn especially bí ọ̀fọ̀ bá tún wá ṣẹ̀ wọ́n ní a ah, ṣe mọ̀ pé ó báyìí ẹ má wòran o tí wọ́n bá lọ lè bá àwọn àgbààgbà wọn wọ́n máa sọ pé kọ́ọ̀lù iná ma'akum àwa ń bẹ pẹ̀lú yín o à ń tàn wọ́n lókè lọ́hùn ni o sẹ́bàárì tá a dé fìlà làwé láwà ní ẹ bá rí tíjà làbí àwa tó funfun dẹ́hùn jọ Sunday àwọn ò gbé awúlẹ̀ o. inna ma'akum àwa ń bẹ pẹ̀lú yín innama nahnu mustahzihun à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ lókè lọ́hùn ni táwa láàjò kó sí àdúrà ìmáàmù ọlọ́run jọ dáa fún yín ẹ̀ka kò sí ìkẹ́ tó sùn. à ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni bẹ́ẹ̀ bá rí wa lẹ́yìn wọn yẹ̀yẹ́ là ń fi wọ́n ṣe. Allahu yastahzihu bihim ọlọ́run lé mi náà lókè sánmà yìí sì ń fa àwọn náà sí yẹ̀yẹ́ ọlọ́run lóhùn wá à ìyà tí wọ́n ń bọ̀ wá jẹ ọlọ́run bá ní òun ọlọ́run nìkan lòún mà á wọ́yà mo dóhun fi dùkọ̀yà ní ìyá àmàhùn ìwà àtọ́gì tí wọ́n wù yẹn àti àtọ́gì ni kéèyàn máa ń sòsà wọ́n bá ní àwọn tọ́gì wọ́n kólé wọ́n kó ẹrù wọ́n dá mọ́tò lọ́nà wọ́n ń gbẹrù wọ́n ń pààyàn tọ́gìrì táwọn yìí ni kò tó ẹni tí ń sòsà eléyìí suratul bakara aya fourteen to fifteen táwa náà tá a bá fẹ́ di mọ̀náfìkì ká má fẹsẹ̀ sí yẹ̀yẹ́ ma o abillahi wa ayati wa rasulihi kuntum tastahzihun ọlọ́wọ́n bá ní sí ọlọ́wọ́n àtànábìlẹ̀ máa fi sí yẹ̀yẹ́ la ta'tadiru ẹ láwùjáre o kọ́dí kàfárí tó ń bá da ìmánì kù ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ ní ìmánì. ọlọ́run sọ níbẹ̀ o nínú àwọn sifáàtú lè mọ̀nàfíkìn yàdàún àtàkọ́fọ̀ ọ̀làdọ́ra àwọn mọ̀nàfíkìn wọ́n máa sọ yìí pé sẹ́ẹ̀rí àwa àwa tí àwa ń bí àwa tí à ń ṣe kèfèrí àwa lajú dì yín lọ agọ̀lẹ́yìn ẹ gbọ́ tó pé àwọn bọ́lọ̀ ń dúró mọ̀ ni wàyídà kíyìlà àmànù wàyídà kíyìlà lahum àmìnù kàmá àmànà nàás tí wọ́n bá sọ fún wọn yìí pé ẹ nígbàgbọ́ gẹ́gẹ́ báwọn yẹn ṣe nígbàgbọ́ sẹ́fẹ̀rí pé àwọn yẹn ti já gbogbo àwọn jà káwọ̀ yìí lẹ̀ kálukú ti dé tọ́lọ́hún àbẹ́ ẹ̀rọ àwọn èèyàn ni kálukú ò ti ṣe gbogbo dáadáa yìí mà kọ́ọ̀lù àánú mínú wọn ni káwa ó gbàgbọ́ kàmá àmàna sùfàhà bí àwọn ọ̀dẹ̀ àwọn náà ń pè lọ́dẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo báwọn ọ̀dẹ̀ yẹn ṣe gbà nábì gbọ́ àwọn ọ̀dẹ̀ àwọn tí wọ́n rí ta àwọn tí wọ́n dá kan mà ibi ayé dé yìí máa dárun nírun gbà wọn kótókòtò sókè ibi ayé dé yìí wọ́n máa dá jalè báàbò borí ṣé orú emú ẹ̀yìn ni ẹ̀sìnfà tó sì láyà tó ládìsí. ala innahum musufa'ahu walakin la ya'lamun ọlọ́wọ́n bá láwọn gan lọ́dẹ̀ àmọ́ wọn mọ̀ pa wọn dẹ̀ suratul bakara aya thirty nínú àwọn ìròyìn wọn ṣe ní tàbá ti ń ka ìròyìn wọn yìí gbogbo wa náà ní ká máa chẹ́ẹ̀kì ara wa yìí pé ṣé mi wà ń bẹ àbí èsì bẹ kọ́lọ́mọ kọ̀ọ̀kan wọn wà ń bẹ àwa tábà sì wà ń bẹ ká lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́ nínú àwọn ròyìn wọn la yusalluna illa riya illa li riya ẹ ní rí wọn kan wá kírun ní mọ́sálásí àfi pẹ̀lú kárìmì àwọn mọ̀nàfíkì ní Madina wọn ní lọ mọ́sálásí àfi tí wọn bá rí mùsùlùmí kan tó kọjá pé àsọlá àsọlá làwọn náà bá mú jàlábí àwọn ee sọlá sọlá sọlá tí wọn bá rẹ nìkan wọn ní dìde lẹ ọlọmọba ní innal munafiqin àwọn mọ̀nàfìkì yukhadi'una Allah wọ́n làwọn ń tan ọlọ́run wa huwa khadi'uhum ọlọ́run lóhun náà ń tàn wọ́n wa idha qamu ila salah tí ọba dìtúláàsì kan ṣe wà lọ́lẹ̀ kírun ọ̀hún náà oníkárí nìyẹn náà qamu kusala wọ́n wá dìde lẹ̀ pẹ̀lú òṣè pẹ̀lú òròjú ó àtúnlẹ̀ ìfẹ́rí lọ́dọ̀ ẹ̀ ń sìn yura'una an-nas torí àwọn èèyàn ni wọ́n ti ń kírun yẹn wala yadhkuruna Allaha illa qalila wọn ò ní rántí ọlọ́run ọba àfi àsìkò díẹ̀ lẹ́ẹ̀ máa rí wọn mọ́sálásí nígbà tó jó bá ká wọn mọ́ Suratul Baqara àyà one forty two ìròyìn mọ̀nàfíkì ni kásìkò òun ó tó wọn sì ń wọn là ń dábìí ogun sallallahu alaihi wasallam wa idha fa aqamta lahum ọlọ́run bá ní ẹ̀ ń jagun ẹ̀sìn ẹ̀ wò kéni òun ti yẹ tari àsìkò sọ̀lá àtọ́ ẹ̀ dára yín sí méjì ọ̀yá àsìkò gbọ́dọ̀ lọ àwọn ìdá alákọ̀ọ́kọ́ kírun tábà yìí àwọn ìdá ẹlẹ́gìrì táwọn gbé nǹkan jà lọ́wọ́ tí wọ́n fi ń wò bọ́ta bá ń bọ̀ àwọn náà kírun lẹ́sẹ̀kẹsẹ̀ ogun ọ̀darùn dún kí ni èèyàn máa wá ṣe láyé tí ó wà darùn dún wọ́n wá ní wọ́n ń kó wọn lọ́wọ́ wọ́n ń ṣe ìyàwó lọ́wọ́ wọ́n ń ṣe mítìn téèyàn ò bá ti kírun lásìkò ìròyìn mọ̀náfìkì ti wà lára ẹ̀ àbí kéèyàn máa kírun pẹ̀lú tọ́ bó la wàá ṣe bàbá kí n sùn ìmáàmù kàmáàlì ọkọ̀ jáǹsì. àwọn fáwọn Lukumani sísìn wọn pé ẹ kírun ẹjẹ akulọ lè kí ẹ eh, kálukú náà mọ rẹ ẹni tí inú rẹ máa ń dùn tá a bá pèrún ọmọ rẹ ẹni tí máa ń lọ́tí ọ̀ tí máa ń kò sí tí wọ́n bá pèrún ọmọ rẹ̀ àmọ́ ìjà mọ̀ pé kán pèrún kí ni wọ́n máa dùn pásìkò ní tó nínú ìròyìn àwọn sàhábà kéèyàn máa kò pé ah ah bá kíkan lẹ́ẹ̀kan ìbá àmọ́ sọ jáde lẹ́nu ìròyìn àwọn tani jama àwọn mọ̀náfíkì lẹ́yìn náà àwọn mọ̀náfíkì tá a wí ẹ máa rí wọn lójú méjì ẹ bá wọn ní ojú àkọ́kọ́ nínú nafak ẹ tún bá wọn ní ojú ẹlẹ́ẹ̀kejì nínú nafak wọ́n máa bẹ́ ń bí wọ́n máa wọn wọ́n máa kú lọ́wọ́ wọ́n wá bí nínú ìròyìn wọn ni pé bẹ́ẹ̀ bá ti bá wọn mọ́sálásí tí wọ́n pè tó imam bí nǹkan ṣe ń rí ẹ bá bẹ lọ́hùn tí má ṣe ń kú mọ́sálásí báyìí jàmbá ń lọ́dọ̀ bàbá onífanu tọ́ba dọ́dọ̀ bàbá onífa yóò wá dẹ́dàkùn ẹ bá da fani ọjà yìí ẹ rí èyí tí màmú sọ ni èyí wọn máa pẹ́ bí wọ́n tún darí bọ̀ yóò tó yàdọ̀ pásítọ̀ pásítọ̀ ti baba onífa alukufuru millatun wahida ojú ọ̀nà kan náà ni wọ́n lẹ́yìn islam gbogbo tó kù kúfùrù kẹfẹ́rì kéèyàn má dàrú o innal ladhina kafaru min ahlil kitabi wali mushrikin fi nari jahannam khalidina fi ulaika hum sharul bariya. ọlọ́run máa láwọn kèfèrí àwọn tá a fún tíra síwájú àtàwọn tí wọ́n ń bọgi bọ̀ pẹ̀lú abúlé ọlọ́run ọba ní fi nari jahannama kò sí tó ní wọ́n mọ̀ wọ́n jahannama lójú àmọ̀ pé nǹkan kan náà ni wa mo fi mú àyà yẹn wá suratul bayyina ayẹlẹ karùn-ún ọlọ́ni mudhabdhabina bayna dhalik olójú méjì ni wọ́n la ilaha ula a ní sí wọn mọ́ bí wala ilaha ula a sì ní sí wọn mọ́ ọ̀hún wa man yudlilillah ọlọ́run lẹ́ni bá ti sọnù ẹni tẹ́mi ọlọ́run bá sọnù wala tajida lahu sabila ò lè rí ojú ọ̀nà mọ́ ò sẹ́ni tí ó fi mọ̀nà mọ̀nàfíkì sọnù suratul nisa aya one forty three ẹ̀yẹ́ màá yá mi nínú ẹ̀sìn wa. eléyìí tá à ń wa òun náà ni pé ojú kan làdá máa ń ṣe kínní ìmọ̀ ní ẹni tí bá ń sòsà wọn ò ní kálọ̀ lè da igbó òsà rẹ̀ wọn ò sì ní kálí lọlẹ bá ń lé ká fà lọ mọṣáláṣí tipatipa ẹrí pa níbi ní kúlíyà ayọ àlìkáfìrú ọlọ́wọ́n bá ní kí n sọ fún yín pé n abudu lá àbùdù abudu. ta àbùdù èmi ò ní sin tẹ̀sí wàlá antum àbìdúna má àbùdù wàlá àná àbìdù má àbàtún wàlá antum àbìdúna má àbùdù ẹ ní ṣe tèmi èmi náà ní ṣe tìyẹn kí ni wọ́n fi parí ẹ̀ lakum dinukum waliyadi anabi ni kí wọ́n lọ lè anabi ni ẹ máa ṣe tiyín káwa náà máa ṣe tiwa àmọ́ àwọn tá à ń bá wí ní jòkó yìí òun náà làwọn tí wọ́n ń bẹ nínú yín tí wọ́n ti ń wá mọ́ṣáláṣí ọba máa wá mọ́ṣáláṣí kágbà pé àdá rẹ ojú kan náà ṣe é rí eléyìí tá à ń sọ yìí ó dàrú ńlẹ̀ yorùbá ló jẹ́ àyànjú ẹ o ìmáàmù ń sanwó ńlẹ̀ yorùbá tí ó sì fi bò bàbá tí apàdé lọ́sàn-án alim. alim tá à ń béèrè àláfíà wọn wọ́n ti sọ fún mi rí wọ́n ní àwọn wà ní mosin imam masalasi central mosque ó sì pe àwọn ó ní àfa jẹnẹrétọ̀ lọ́lọ́run tó ṣe ó lè làlùyọ̀ àfikọ́ lọ́lẹ̀ yìí jọyìn ẹgbẹ́ kan ó lóun wá òpin àbí ẹgbẹ́ kọ̀ríbù àbí ismof ní eh, namsati àbí èwo ni wọ́n ní kó wọn lọ sí kíni kó wọn lọ lè jọyìn olóhùn wa ń béèrè pé àwọn wo ló súnmọ́ tí èyí lè darapọ̀ mọ́ pé kó lè da fóònù náà tó láwọn olówó máa wá bẹ̀ wọ́n yẹn wá ní ọ̀dà kan àní kó lè wẹgbẹ́ kan wẹgbẹ́ kan wọ̀ ẹgbẹ́ àgbà wà ọlọ́dọ̀ wà ọlọ́mọ kéékèèké wà kò sí ìtọ́ wọ́n bẹ̀ ọlọ́mọdé àṣírí ibùdó bẹ́ẹ̀ jẹ́ wa ó sì ti dá wa lójú ní Islam pé àtẹ̀sìn àti ìbíyà bùkátà inú islam lọ lọ́lọ́run fi ni ìyá kana abudu ọ ìyá kana stein ẹ máa sọ pé mẹnìkan lẹ máa sìn isti'ana ìwárànlọ́wọ́ lérí òsì ìwárànlọ́wọ́ lérí ọ̀tá ìwárànlọ́wọ́ lérí àgbéga ìwárànlọ́wọ́ lérí ìdáàbòbò wọ́n ìyá ka nastain ọ̀dọ̀ ọ̀rẹ́ ọlọ́ọ̀nì kan náà nítorí ọlọ́ọ̀nì kan náà lọ́lágbára bẹ́ẹ̀ tẹ́yìn bá ti wá lọ́lẹ́ mú tọ́lọ́wọ́n bá dá tó wá bẹ̀rẹ̀ sí máa sìn ó ti sọnù ọlọ́mọdé sọnù nínú àwọn sèfáàtò lèmúnàfíkì wọ́n máa ń bá wọn ọ̀tá ẹ̀sìn wọ́n máa ń bá wọn ṣe nígbà ó jẹ́ pé ìkànkàn náà ni wọ́n tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní alladhina yattakhidhuna al-kafirina awliya min dunil mu'minin ọlọ́run rí àwọn tí wọ́n lọ mú àwọn tí èsè mùsùlùmí lọ́rẹ̀ ayò tí wọ́n jọ ń ṣe níkọ̀rọ̀ ayabtaguna indahumul izza ọlọ́run ọba ni ṣé wọ́n ń wá iyì lọ́dọ̀ wọn ni wa innal izzata lillahi jami'a ọlọ́run ọba ni iyì ọ̀fẹ́ jẹ̀yàn láyé ọ̀fẹ́ gbayì ọ̀fẹ́ kan mọ̀ ìlú maka ọlọ́run ọba ni ọlọ́run ọba ló ní iyì òní fún yàn àwọn tá a wí ìwòlè fún yìí ẹ kúkú lọ́dọ̀ wọn sẹ́wọ̀n pé nísìnyí wọ́n máa ń fi oògùn àti kéèyàn mọ àwọn baba aláwo àti àwọn bàbá tán tẹfa tí wọ́n ń dafa tẹ̀wọ̀n kí wọ́n fi ń yọ yìí ní gáréjì ipe àwọn owó ni wọ́n pẹ́ màá sọ fún ẹ pé àwọn yẹn ọmọọṣẹ́ ni wọ́n lọ́dọ̀ àwọn ọ̀gá àwọn àgbàgbàgbàgbà lọ́wọ́ lẹ́yìn tiwa ọlọ́run ti ní wọ́n tẹ̀wọ́ kalẹ̀ alẹ́ hayi alladhi la yamut ọlọ́run ni agbára ti àlàyé tí ò ní kú àgbà òkú àbágbà ò ní kú àwọn àgbà àjẹ́ ẹ̀ta dà nílùú yìí àwọn àgbà anádà wà mọ́ wọ́n ti jẹra nù sáré wọ́n ti kẹ́ fún ẹran ti tán lára wọn ojú ti ojú ti yọ ó ti dry gbogbo iṣan ara gbogbo ẹ ti gbẹ gbogbo eegun ara gbogbo ẹ ti di particles ọlọ́run ló tóbi jù jọba. Suratu Nisa aya one thirty nine. lábala eléyìí náà ọ̀pọ̀lọpọ̀ a máa fi àwọn kèfèrí yóò máa fi yọ̀yì ìpè báwọn kèfèrí ṣe ń kó malèmí ó ṣe kó báwọn kèfèrí ṣe ń ṣèyàwó ní ṣe ẹwà bẹ́ẹ̀tì pèsè bára wa náà nìwọ mo ṣe tiẹ̀ bẹ́ẹ̀ anirọ́ o àwọn ọ̀rẹ́ mi ń bọ̀ láti ibi iṣẹ́ àwọn colleagues mi àwọn calibers lọ́wọ́ máa wá mutí àwọn olóòṣà ni wọ́n máa ń mú ògùn rọ onírọ́ o ẹ̀yin ọ̀làjú ẹ̀ báwọn èèyàn àwọn èèyàn ìrìn ọlọ́run bá ní kò sí yìí ń bẹ̀ o sẹ́rí láyé tá a lọ lọ́wọ́ yìí téèyàn bá fi súnà sakọ àti imán yóò tẹ̀ láwùjọ sẹ́rí àwọn èèyàn ti sògùn fá ó ti sú àwọn èèyàn gan àwọn alákọ̀wé gan wọ́n ti wò pé ẹ̀yin tún súnà yìí ẹ̀yin yìí dá o eléyìí tẹ́ ṣe o a máa dì sápò dì sílẹ̀ gbé nǹkan kọ́kọ́ mọ́ nǹkan sí ni ẹ̀ ń lérí wọn ẹ bò yí mọ́lẹ̀ lágbo kan ilé sàárè òkú etí omi òkun gbogbo wọn wọn wọn I don't I don't say anything ilé yàrá márùn fò wọn ni ká fi ẹ àmà màálù ẹ ètò wọn bọ̀ tí wọn dé yọmọ wọn fò iyì nísìnyàmá kò sí nínú ẹgbẹ́ ìmùlẹ̀ mọ́jàmá iyì ò sí nínú ẹgbẹ́ awo ma bẹ́ẹ̀ ni iyì ò sí nínú bòrìsàmá nínú Islam nínú sunna ni yìí wa ọlọ́run ní sọ bẹ́ẹ̀ o ọlọ́run bá ní walila ilẹ̀ ẹ̀zátù wàlẹ̀ rasulihi ọlọ́run bá ní èmi mo níyì anabi ló sì níyì ẹni bá ń tẹ̀lé anabi ni wọ́n máa gbà yìí walil mu'minin ẹ̀rì ọlọ́run láwọn tó ní perfect iman àwọn tó ní iman iman iman lọ́mọ fi darí gbogbo nǹkan àwọn ni wọ́n níyì. walakinnal munafiqina la ya'lamun. ọlọ́run láwọn mọ̀nàfíkì ọ̀ma wọ́n wá sọnù lọ suratul munafiqun àyà ẹlẹ́kẹjọ kọ́dà ọlọ́run tún fún un súra kọ́dà àwọn afáàlà gbọ́dọ̀ pé ní suratul munafiqina nígbà mọ̀dọ́fọ̀ àmọ̀dọ́fọ̀ lẹ́yìn wọ́n ní bó ṣe wá nánu látọ̀dọ̀ jìbìrì látọ̀dọ̀ ọlọ́run munafikuna pọ́nbélé suratul munafikuna èyàn ò sì lùgínà kọ́lọ́n lè ba àmọ́ pàwọn lọ́lọ́run ṣe kínni nàmbáwí ẹ lọ́ọ́ lè ka suratul munafiqun lẹ́yìn náà nínú àwọn táàfin mọ̀ wọn sifatul munafiqin yahsaduna lil mu'minin wọ́n máa lára àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bá ní intemsasikum asada gbogbo ìgbà tí dáadáa bá ṣẹlẹ̀ sí tẹ̀sùn dáadáa yẹn yóò máa bà wọ́n nú jẹ́ inú wọn máa bàjẹ́ wípé ah, àwọn mùsùlùmí wọ́n ti ní àgbéga òun náà ń bẹ láàrin wọn o inú sì máa rún pé ah kíní ìmọ̀ ti ń dòun wàyí tún síbù kò musẹ́ yìí à táburú kan bá ṣẹlẹ̀ sí yín bóyá àdáwò kan ṣẹlẹ̀ yẹ́fura wù bí ha wọ́n máa wá dunnú a ní ìwọ́n náà ti kí wọn ẹ bá ń sọ fún pé nǹkan bẹ ẹ bọ́ ní òsì nǹkan ẹ bọ́ mọ̀ ìyá rẹ ní ló pé wáyé tó wà ń yọ̀ lásìkò ìṣòro yẹfurahu biha tọ́jọ́ ma yára rẹ̀ lóòótọ́ ọ̀ gbọ́dọ̀ yọ wa in tasbiru wa tattaku la yadurukum kaiduhum shay'an inna Allaha bima ya'maluna muhita ọlọ́run tẹ́ bá ṣe sùúrù fún wọn tẹ́ sì bẹ̀rù ọlọ́run gbogbo ète wọn kò ní túrú kankan lára yín àmọ́tẹ́yìn náà bá ti bẹ̀rù ọlọ́run tẹ́ ṣe sùúrù àwọn tí wọ́n takò mí gan nílà ń bẹ àwọn àgbàlagbà tí wọ́n takò mí gan seriously nígbà mo gbé dáwà dé dáwà ẹ má ṣe nǹkan mi ẹ má bẹ nǹkan mi lẹ́yìn ọlọ́ dáwà mi nìyẹn ẹ má ṣe nǹkan mi ẹ sì má bẹ nǹkan mi ẹ sì má wà ọ̀rẹ́ lọ́dọ̀ nǹkan mi ẹ má fi nǹkan mi wá sọ ẹ sì ń lò nìkan ẹ sì darí bùkátà sọ́dọ̀ òun nìkan dáwà mi dáwà tèmi ni wàá kọ dáwà tèmi anbiyahi wal mursalin gbogbo àwọn anabi Ọlọ́run wala qad ba'athna fi kulli ummatin rasula Ọlọ́run kò sáwọn ọjọ́ kan tá à nígbà anabi dìde fún wọn àní ibùdókòlá ẹ máa sin Allah wájú tẹ̀lé bu tọ́gùt ẹ jìnnà sí tọ́gùt. èso àtàwọn tí wọ́n ń bọ èso gbogbo tí wọ́n ń bọ lábúlé pátá níta ń bọ òun òun gangan kẹ́ ń bọ èso tó wà lábẹ́ ẹ̀ ni wọ́n ń bọ. ọlọ́run fi ní alamu adi ilẹ̀kùn yaba ni adam Allah ta'budu shaitan ọlọ́run ni ẹ má sin èso innahu lakum aduwwun mubin èmi ni ẹ sìn wà ní ibùdó ní adá siratun mustaqim ojú ọ̀nà tọ́tọ́ òun náà lójú ọ̀nà kẹ́ ẹ máa sin mi nìkan bẹ́ẹ̀ bá ti sin kan mí ẹ ti wọgbó gbogbo àwọn ará lẹ́gùn àtàgbègbè rẹ̀ àwọn ará làǹbẹ́ mọ́tọ́gùn gbogbo wa láwọn ń bọ̀ tí ì sọ̀lọ̀ nítorí wọn sọ fún wa ni pé ẹ má sin mọ́ o àwọn kan dá yín jíjẹ múmu àwọn kí wọ́n ń ṣe é fún yín ọlọ́run ní innalahu wa razaq dúlùkù wátìlìmọ̀tì ọlọ́run lèmi ní fún yín àwọn kìnìún kan wà lójú kan tẹ́ gbé wọn sí ni wọn àwọn kan dáàbò bò yín sẹ́mi pé àìmọye àwọn olè ló ti wọlé tán ti kó yín góòlù àìmọye àwọn olè náà ti wọlé náà ti kó yín ní sílífà wọ́n ti kó bàtà wọn ká sọ wọ́n lu fẹ́ǹsì wọlé wọ́n gbé jẹnẹrétọ̀ àwọn òòsàn yóò dá padà o. ẹ̀tàn lásán ọlọmọ sàfihàn wọn mọ̀nà jama. aya yìí tí mo kà yìí suratu al-imran aya one twenty torí táwọn afọ àwọn fi kọ́ wa ni pé gbogbo gbàtà bá ti sọ pé kíní yóò da ká sì máa aya wa, kasi ma máa sọ ibi tí aya ń ṣe kíní ibi tó wà torí kuraani wa ojú tófìlẹ̀ òun náà yasunwale kura ọ̀tá o kí ni ọlọ́run gan. ibi nǹkan ti dàrú nù jaba nínú àwọn ìròyìn wọn tashkikul munafikina fi kulubil mu'minin wọ́n máa dárò ìròyìn sẹ́mi àwọn tí wọ́n nígbàgbọ́ pé a ah, sẹ́mi pé ẹ̀yin ṣe léyìn mọ́ tẹ́ẹ̀ bá ń ṣe o àwọn sì ń ṣe o tẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ̀ ṣe ẹ̀fà wálẹ̀ àmọ́ àwọn ọmọ táwọn rí ń bẹ̀. àwọn kèfèrí ń kọ́lé wọn ra mọ́tò àwọn náà sì ń fẹ́yàwó wọn ń bímọ rahman lọ́lọ́run ọlọ́run kan fi dẹ wọn lẹ́kẹ́ ni gbogbo èèyàn ní ọ̀kẹ́ láyè wọ́n máa pé òòṣà tó ń bọ ń da fún bẹ́ẹ̀ ẹni tí yóò bọ òòṣà gan tó jẹ́ yíbò òun gan tẹ̀ra tú ó tẹ̀ra mọ́tò ten million lẹ́nu ìgbà tẹ́lẹ̀ mọ́ ẹ̀ tó wọn ò ṣe ẹ̀bọ̀n kankan lẹ́yìn èṣù pé wọn ò ní kírun wọn sí lọ chọ́ọ̀chì. ọlọ́run ọba wa sọ pé wọ́n ti yẹ kó lónìí mọ́ náà fi kún àwọn mọ̀nàfíkì wọ́n máa sọ pé walladhina fi qulubihim marad àwọn tó jẹ́ pé àrùn bẹ lọ́kàn wọn mọ̀nàfíkì ọlọ́run ni wọ́n máa sọ pé àtàwọn tí àrùn bẹ lọ́kàn wọn àrùn nifaq ma wa'adana Allahu wa rasuluhu illa ghurura ẹ má jẹ́ ànábì ọ̀tàn yìí ẹ̀tàn lásán ni àdéhùn ọlọ́run sálì jẹ́ nàkàbì kan tàǹdébẹ̀rí ẹ̀tàn lásán ni iná òjò yìí iná kan ò sí ń bì kan tàǹdébẹ̀rí ẹ mọ̀ pé ọjọ́ mọ̀ pé àfa wá sí rẹ̀ ti le jù tí wọ́n kúrí ni. ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ ni téèyàn bá gbà gbọ́ bẹ́ẹ̀ ipe ẹ̀tàn ni ṣé ẹ mọ̀ pé èèyàn jẹ́ mùsùlùmí mọ́ nítorí pé torí àlìjẹ́nà náà láti ń ṣiṣẹ́ rẹ̀ torí iná làá fi ń fi búlẹ̀ rọ́bà náà ti náà fi ní àṣànàtà wọ́n fi àkírà àṣànàtà wọ́n lé léyìí wọ́n wà nínú àwọn ìròyìn mọ̀náfìkì wọ́n máa dá àwọn yẹn padà sẹ́yìn wípé àfa wàá gba kíní kò lò ó wọ́n tẹ̀lé àfa wa o dàrúrí wa o bí nǹkan bá le tán bí nǹkan bá le tán ọlọ́run náà mọ̀ pé ara ni wá débẹ̀ ni o yóò sì fa ẹni tó nígbàgbọ́ yóò sì dọ̀rọ̀ rúmọ lọ́wọ́ tọ́hún ó sì ṣìnà nínú àwọn wa mọ̀náfìkì lẹ́yìn náà hadimul iqtisadi islami wasarfa ansori ansori diin ansori islam ani nabi wa ali nínú àwọn ìwà wọn òun náà ni pé wọ́n máa bá àwọn èèyàn sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú àwọn tọ́lọ́wọ́n bá fún ládìsíkì ipe ẹ má náwó síbẹ̀ o owó tí wọ́n ń bẹ lọ́wọ́ wọn o àbí ẹ má náwó síbẹ̀ o bẹ́ẹ̀ bá tún kó àwọn tí wọ́n náwó síbẹ̀ ń sìn sẹ́ẹ̀ mọ̀ pé ẹ dáadáa ìsìlámù ọmọ sí kínní yóò máa yóò máa ga yóò sì máa pọ̀ sí i wọ́n là nábì lọ sí ojú ogun kan aláàlá sọlá àwọn mọ̀nàfíkì tá a wí iná wọ́n bá nábì lọ sẹ́yìn pé ó lé díẹ̀ àwọn tí ilé ti ń jó nígbà wọn wá déjú ogun yẹn wọ́n wá sara wọn jọ sábẹ́ igi kan wọ́n wá gbéra wọn jọ àwọn mọ̀nàfíkì wọ́n wá ń sọ pé lágbájá sọmọ pé wọ́n lówó labadede ní Madina owó náà làá fi ra nǹkan ogun làá fi ń fáwọn èèyàn lóúnjẹ má fowó lẹ̀ má o ìwọ náà má fowó lẹ̀ má o èmi náà ò ní fi lẹ̀ má o jama tó bá ti kú òun dá wà kí ló kù jama wàhálà ló kù tí owó bá ti kúrò nínú dáwà dáwà ò lè múfù ibo ni ọmọ wa lọ ọlọ́run máa mọ̀ ọ ya erigun kan sọ́tọ̀ ní erigun Islam ó pè ní erigun owó onípe zaka bẹ́ẹ̀ bá lówó yọ zaka nígbà nẹ́bí kú àwọn kan láwọn àwọn òṣìṣẹ́ zaka mọ́ Abubakar ọba àwọn wọ̀já ogun ẹ̀ yọ zaka mọ́kẹ́ ẹ fẹ́ dẹ̀sìn rúre báwo ṣe ń sọ̀rọ̀ yìí kí lánàá mọ́ owó àwọn táwọn pariwo kí ni wọ́n ná jọba owó tí wọ́n bá fẹ́ bọ̀ òrìṣà kan lábúlé mọ ìwọ́n ta màálù one twenty owó lèyàn fi gbẹ̀sìn ga gbogbo àwọn tọ́lọ́run ti kẹ́ láàrin wa ọlọ́run ní dá wọn padà sẹ́yìn àwọn èèyàn máa wá bá wọn pé ìwọ náà ṣe bọ́ ná lánàá kárí ni rẹ pọ̀ wọn ò fẹ́ kọ́ ná mọ́ wọn wá pẹ́ra wọn jẹ wọn sọ bẹ́ẹ̀ fúnra wọn ọlọ́run wá sọ jìbìrì lù kalẹ̀ ọlọ́wọ́n bá ní humulẹ́dì ìnáyẹ̀kú olóhùnà làtún fi kún alámánìyìn dá rasulillah ọlọ́ni mo gbọ́ nígbà tí wọ́n ń sọ pé ẹ má náwó fáwọn tó wà lọ́dọ̀ ànábì mọ́ hatta yanfaddu wọ́n bá padà yá wọ́n padà túká mọ́ ànábì lérí. walillahi khaza'inu samawati wal ard ọlọ́wọ́n bá ní fọkànbalẹ̀ rí ànábì ibi wọn kówó ayé sí ọlọ́wọ́n lọ́dọ̀ mi ni gbogbo ibi tó wó wà gbogbo ọ̀ràn owó ọlọ́run bá ní ọ̀dọ̀ mi lọ́wà walakinnal munafiqina la yafqahun ọlọ́run láwọn mọ̀nàfíkì àmọ́ wọn gbọ́ yé wọn mọ̀ bẹ́ẹ̀ alimunafikun suratul munafikun ayẹlẹ keje ẹ̀yọ́ mayami kí ni wọ́n tún fẹ́ bàjẹ́ masalasi àwọn mọ̀nàfíkì wọ́n fẹ́ da kí ni rújàmá ẹkọ́nọ́mì inú masalasi abrahamu abrahamu bin awf òun ló gbé owó kalẹ̀ owó tó gbé lẹ̀ yìí owó náà pọ̀ pọ̀ owó ńlá ni àwọn tálíkà kọ̀ọ̀kan àwọn náà fi ẹnu wọn bá títì tí wọ́n ní àwọn náà fi lẹ̀ làwọn mọ̀nàfíkì bá pẹ̀lú àwọn jọ sí gun mọ́ṣáláṣí wọ́n ní ẹ̀rọ abdulrahman kárí ni ni kábà lè mọ̀ gbóhùn nìkan ló ní kíni ló lówó gbogbo ẹni bá ti ń dárò aburú ilẹ̀ mọ́ṣáláṣí ẹ máa sọ fún pé ìwà tí wù ní ìwà mọ̀nàfíkì pé wáyé wáyé wáwò owó tá à ń dá fún lè má mú ni bó ní ṣe wọ́n fẹ́ dàn kárú ni. àní wọ́n pè ìmáàmù pé kọ́ wá rojọ́ àwọn kọ́mítì pé ìmáàmù wá ṣàlàyé ọlọ́run níjà sìnrìn wọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ìmáàmù tẹ̀ fún lówó sùn ẹ ẹ̀ rántí ẹ̀ ẹ̀ mọ̀ tí ń jẹ ẹ̀ mọ̀ tí ń mu ẹ̀ mọ̀ bí ń sẹ́ta yẹ ẹ kàn kírun kálukú jáde náà nifak òun ni ká fẹ́ da ètò ìdáwó sí masalasi ru nínú àwọn nifak táwọn afa kà òun náà ni yẹtẹhimuna alafifat wọn máa wá irọ́ sí àwọn obìnrin lẹ́sẹ̀ ìgbésẹ̀ rí ẹ wọn ṣe borí yẹn wọn lágídítì agídí tí ń sọ yìí wọ́n ní kọ́ wá bọ́sà ọlọ́run ọ̀bọ ni o wọ́n ní wá sí gbẹ́dẹ́ ọlọ́run òsì wọ́n ní wá ṣe pati ògbó ọlọ́run òsì ìdí wọ́n fi ń pa àwọn sísà lálágídí nù. yóò ṣá wọ àwọn àlébù kan tí ó ṣá jùlẹ̀ ẹ ẹ wọ́n ní òkúnlẹ̀ wọ́n ní òkúnlẹ̀ nígbà wọ́n fẹ́ kí irun sísà kúnlẹ̀ fọlọ́ ọwọ́ Kamal ayimawulọ náà wọ́n bá wọn lọrin ẹni wọ́n fẹ́ wo kíni fídíò rẹ̀ ọ wà lẹ́ni fóònù mi incendis baba ní ẹ̀tàn ní ká máa kúnlẹ̀ ẹ̀tàn ni ká máa dọ̀bálẹ̀ ẹni tí wọ́n kúnlẹ̀ fún yàtọ̀ ẹni tí wọ́n kún fún wọ́n jọ lójó wájú ọlọ́ ẹni bá fẹ́ gbọ́ ọ wà ń bí ìbá gbé sínú sípíkà àmọ́ kò kílà dáadáa tọ́ba wa gbé sí fóònù rẹ̀ ọ farabalẹ̀ ọ gbọ́ sáwọn ará lọrin wa gbọ́ bàbá dáhùn náà sọ wọ́n yà kọ́ mi jáhìlú máa nílẹ̀ àyà bàbá ni wọ́n mọ ti ń jẹ́ tìjú kábọ́ bàtà alẹ́ lọ́ọ̀kan ká máa wọlé anábì ni wọ́n mọ ti ń jẹ́ ìtìjú kọ́ àmín baba adama ní ìtìjú kọ́hún agọ̀ni ọ̀wànùtí ọ̀wànùtẹ́ra ọ̀hún gbogbo àwọn nǹkan tí wọ́n máa wá ní pé àwọn bíbù yẹn ọ̀dà wọn ọ̀dà wọn ọ̀dà mo ní sì wọ́n súnmọ́ wọn náà kọlọmọsẹ ìsànú wa wọ́n sì parọ́ mọ́ ìyàwó Aisha òun ati Sofwan àwọn mọ̀nàfìkì wọ́n sì parọ́ mọ́ wọn wọ́n ní wọ́n lásìkò ti ṣìnà àwọn ni wọ́n ń gbé Madina ọlọ́run ní innal ladhina ja'u bil ufki usbatun minkum ọlọ́run àwọn tí wọ́n ń pa irọ́ mọ́ ìyàwó Aisha yìí ara yín náà ni wọ́n o àmọ́ ẹ má rò pé aburú ni oore ni fún yín ọlọ́run fẹ́ kẹ́ dá wọn mọ̀ gbogbo ẹni tí má ti ń ba àwọn ẹni ọlọ́run ló kọjẹ́ ní tí ò sójú rẹ tọ́ mà tí wọ́n bí ọ pé tò àfa lágbájá nítọ́ sọ yìí sórí fọlọ́n búra lérí wọn ló kù sẹ́dí márùn wọn wá fẹ́ fún wa ní àwọn òṣùlù anifak àwọn àpilẹ̀ tó burú jáì nínú àwọn tí máa ń di mọ̀náfìkì alákọ̀ọ́kọ́ òun náà ni rọ́dù màjá amínà alukur'an kámìlà ìtọ́wá náà alukur'an téèyàn kà báyìí kéèyàn ò ní èmi ọgbà kankan gbọ́n bẹ́ẹ̀ o àfáyé má ṣe wá fún mi ṣe àmọ̀gbé lẹ́yìn ni àwọn àfáà ní kíláwàá pè é yóò sì ń bẹ lára wa a sì wá mọ́sálásí ó ní mọ́fàáyà fún mi bí ṣe ṣe nu wọ́n ní mọ̀nàfíkì ló ń tọ̀ tọ́lá alukùránì náà la fi ń gáìdì ara wa kárí huma anzalala ọlọ́run ọba ni wọ́n sì kórìíra tá a sọ kalẹ̀ fa ahabatọ̀ amalahum ọlọ́run sì ba gbogbo iṣẹ́ wọn jẹ́ suratu muhammad ayẹlẹ kẹsàn ẹlẹ́ẹ̀kejì tẹkidibu arosuli ká máa pe anabi nírọ́ àwọn mọ̀nàfìkì tànàbí bá sọ̀rọ̀ tọ́tọ́ ka àdìsí tilẹ̀ mí tí gbogbo àwọn sọ́ọ́ bá ń sunkún táwọn náà ń kiri bá sọ báyìí tí wọ́n bá kú òní mọ́sálásí báyìí wọ́n mọ̀ wá rẹ́rìn lọ pé ah, òun kú ọ́ rí o ẹni bí sẹ́ ń lélẹ̀ irọ́ nígbà àwọn òtò bìlà tẹkizibu ma baadi ma ja abihi rasulu sallallahu alaihi wasallam abiru àwọn eléyìí àwọn òpè gbogbo tá a nàbì sọ wọn òpè nírọ́ ẹgbẹ́ anabi mú kuraani wa àti hadith ìdajì ibẹ̀ àtúmínú nàbí bá dìrìkìtà wàtẹ́kìfurúnà bíbá ọlọ́wọ́n bá ní sẹ́ apá kan lẹ́ẹ̀ máa gbàgbọ́ ní ẹ̀fà apá kan lẹ̀ àwọn ní sẹ́ rí súrà báyìí àgbà àyà báyìí àgbà sẹ́ rí àyà ilé ayé ti kọjá bẹ́ẹ̀ ìpè ayé ti kọjá bẹ́ẹ̀ tẹ́ẹ̀rí mùsùlùmí ẹ̀lìmánìyìn pírítẹ́nìkà tájọ ń kírun tí wọ́n máa ní àfa àfa sẹ́rí ayé ìgbà wọn sọ kùránì kalẹ̀ yàtọ̀ sí ìta ńlò lọ́wọ́ yìí o ọ̀kan nínú àwọn àfa alágége ń bẹ̀ ó ní tí anabi bá tó padà wá àyìnbá yà á yà lànàbí ọkọ rẹ ti pè é léyìn ọgbọdọ ríbẹ̀ alukura tó dé pé kàlámù kọ̀dímùn láyàmálú sàmáhùn èèyàn ní máa gbọ́ kó sùn yàn. Kini ni ẹsẹ̀ ẹsẹ̀ tó kù ó ní àwọn àgbàlagbà ni. Eh. alukoani yóò máa ṣiṣẹ́ títí táyọ̀ fi ṣe kí ni táyọ̀ fi parẹ́ yóò sì máa báyé mu. àwọn kèfèrí ọlọ́wọ́n bá ní ìdájá kalimunafikuna qalu nashhadu innaka la rasulullah ọlọ́run àwọn mọ̀láfíkì ń bọ̀ o tí wọ́n bá sì dé tí wọ́n sọ ni pé agbọ́gbọ́ ìwọ ni òjíṣẹ́ ọlọ́run wallahu ya'lamu innaka la rasuluhu ọlọ́run ọba ní ẹ onídìí kí wọ́n sọ èmi gan fúnra mi mọ̀ gbà kójú sí ọlọ́ni ó sì ń jẹ wallahu yashhadu innal munafiqina lakadhibun ọlọ́run àwọn mọ̀nàfíkì ni rọ́ wọ́n pa o mọ́ni ṣe dàásáàkì rẹ lójú rẹ ọ̀tọ̀ ní tẹ́ ń wí lẹ́yìn o wọn gbà kankan gbọ́ nínú gbogbo tó ń sọ yẹn wọn kà láwọn gbà kójú sí ọlọ́ni ọ̀tọ̀ suratul munafiqun ayé alákọ̀ọ́kọ́ mọ̀nàfíkì ni ìgbà díìsì àti kùránì gbọ́ tí wọ́n bá ti ní tọ́lọ́run tó tànàbí sọ ni yóò ní sámú ahun wàtọ́ à èmi náà sì ti gbọ́ o àfà à mo sì fẹ́ bínú àmúgbàtẹ́ wàhálà nàbì ló ní ọmọ wọ gbọdọ̀ kúnlẹ̀ fún wa à mo wá gbà fún ànábì lérí ẹ̀ tànàbì ni àyànní hàní ìlàwọ̀ ọkàn ẹnìkan wà bá anabi ó ní anabi ó ní wọn tẹ táwọn bá fẹ́ kíra wọn anabi nílà ẹ má tẹ ayọkọ bílù wò sí ká kẹsì anabi ní ẹ má kẹsì ayakuta biye di oye sọfi o sí ká bara wa lọ́wọ́ lẹni du anabi nínà ọ wà ní retira riyadu sọlẹ baabu tahaya ibi tá a ti máa ń kira wa nígbà anabi ti sàlàyé bóun ṣe fẹ́ kárí bẹ́ẹ̀ má sì ní láti lo èbó ọkàwé dé Washington yóò dúró kìnyín náà ni táwọn ará abúlé bá fẹ́ máa bínú bàbá ò ní à ẹ má bínú o má ṣe ń kí wọn nílò èbó nílò akátá nu ẹ bá gbà bẹ́ẹ̀ o agbata ìbò bẹ́ẹ̀ àmọ́ agbata ànábì bẹ́ẹ̀ téèyàn bá ti gbọ́ ọlọ́run sọ ànábì sọ wọ́n ní kéèyàn má takò mọ́ téèyàn bá ti ń takò wà mọ̀nàfìkì wọ́n ní ara ẹ̀ alimusaratu bi ní kìfàdì máa já àbí àwọn obìnrin ní kìfàdì dín gbogbo àti ẹsẹ̀ tó bá ní sòrò ládùúgbò kan inú ẹnu tí ń bá ń dùn lérí ẹ̀ pé ah wọ́n lódò ti ká mọ́sálásí yẹn lọ a ṣe sinmi díẹ̀ nulẹ̀ a tún sùn díẹ̀ wàhálà ẹ̀ máa wá mọ́sálásí yẹn ń ṣe tó láti àwọn àbá ní la ilaha illallah wọ́n lè yáàgò bìlá alábọ́sà ìsọ níbẹ̀ ẹ dákun ṣé mùsùlùmí lè má sọ yìí ìgbà o ni ah wọn ni padà ìmáàmù yẹ wọn lè ṣubú nígbà tí ń kírun lọ́lẹ̀ ẹ̀yin náà ti débẹ̀ wọ́n ní kì í sara wọn náà ní wọ́n bá jára wọn irú ọ̀rọ̀ bí òní máa jáde kí inú yẹn máa dùn tí sìláàmù bá ń lọlẹ̀ àbí tí wàhálà bá bá sìláàmù. wọ̀lìkàdáhìá àbí kí inú yẹn máa bàjẹ́ lè islam wal muslimin tí islam bá ń gbèrú níbìkan tí islam bá ń gbèrú níbìkan kí ni ọmọ wa bàjẹ́ pé èmi náà kọjá ń bẹ̀ àjọ kírun ni mọ́ṣáláṣí yẹn ti kún o kọ́mọ ajé àfẹ̀rù làfà ń lò sábà pé gbogbo ẹ̀ láàrin ilẹ̀ yorùbá tí ìmáàmù ọmọ bínú pé mọ́ṣáláṣí ìmáàmù ẹgbẹ́ òun ó tóbi ju ti tòun lọ ṣé politician ni wá ni àwa sọ islam di party ipe èyí mi lọ́wọ́ mbẹ́ ní máa ń jà ní máa ń fà tẹ́fẹ́ máa ń jà fún sí alásàlátù pé alásàlátù mi ti lọ ọ̀dọ̀ wọn àfààní yọ̀rọ̀ wọ̀ mi àṣẹ ẹ̀sìn náà ló bẹ́ẹ̀ <laughs> subhanallah ìmọ̀ abanújẹ́ lérí kí islam ọmọ gbèrú nbìkan wọ́n ní èèyàn ti di màláfíkì tètè ìbàjẹ́ mùsùlùmí òdodo kò ní rí bẹ́ẹ̀ àbí kéèyàn pa ọkọ̀ pẹ̀lú àwọn kèfèrí kẹjẹ àwọnúwọ̀de wọ́n máa yẹtẹ̀ wọ̀láhùn minkum ọlọ́run tó bá ní bá wọn wọlé wọ̀de àbá ń lọ yín lọlẹ́ gbà nǹkan lọ́dọ̀ wọn àwọn náà ń wọlé wọ́n jọ ń gbagbára wọ́n jọ ń fún àwọn lágbára nílẹ̀ Yorùbá lẹ́tì wọn ní pásítọ̀ àtàfà dáńsọ̀ rẹ̀ ẹni tí ń bẹ ní ọ̀dọ̀ tọ̀gùtù àtẹni kéèyàn mọ ọlọ́rọ̀ ẹ̀ múlẹ̀ débi pé ọmọ bí èsì wọn ga wọn mọ ẹnfúlọ́pù wá sí wọn náà ó sì fowó sí ọmọ gbowó tó fi sí ni wọn fi gbẹ́sìn wọn ga tẹ̀sìn wọn bá ti ń ga àìsí ti yọmọ sí kíni yọmọ lọlẹ̀ dáadáa sóhun pásánálì bóyá bí ń pa àbò níṣòro as a christian as a non-muslim padàkọ̀ lẹ́sìn ọ̀rọ̀ yẹn ni fún wa ká ṣe dáadáa sí kánà lọ́wọ́ ká fún lóúnjẹ ká fún lóògùn tó bá rẹ̀ ìbáwọn sábà ká fàtíà fún ọba kan tó yín kòkòrò olóró sanlù kan tó kírun ni kọ̀sákẹ́rùn wa bí àmọ́ gbogbo ń tá máa fi contribute sínú ẹ̀sìn wọn wọn ni ẹ̀jẹ̀ adáwó ipe òṣàjọbọ wọn ní ọdún ní ọ̀dí ètì ni wọ́n bọ́ o ẹ̀ránṣẹ́ lọ sọ́ọ̀sì ẹ̀ránṣẹ́ lọ mọ́ṣáláṣí alàgbà ti sọ fún ọ pé tó àwọn bàbá ní adáwó lábúlé o ìmáàmù náà tún kéde lẹ́yìn dímọ̀ ẹ gbọ́ rí ẹ gbọ́ rí ó ṣẹlẹ̀ o èmi ní sọ́bi tó ṣẹlẹ̀ fún mi. ìpè gbogbo ẹ̀yin jama tọ̀ ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní àádá o ọ̀tọ̀ ní ọ̀rọ̀ lu o tí a bá ti ṣetán kálukọ́ dá wẹ́ o ẹ̀ mọ́ dà lúrú o èmi náà ti dá tèmi àbá làwọn màmá mọ̀ ẹ́ ipe àbá ni èmi kan ti dá ti tèmi sẹ́ni kọ́rọ̀ ti dàrú ọlọ́run bá ní lákùn dín inú kún wọlé yẹ dín wọ́n sì ń dà kù aja'ala al-alihata ilahan wahida inna hadha la shay'un ujab sẹ́rí gbogbo àwọn ìta kàkàlẹ̀ yìí béèyàn bá ṣe kan níbẹ̀ tọ́ba yìí jáde láyé yọ̀ọ́ wọ̀nà gbére iná tiẹ̀ ó tún gbóná ju kèfèrí abúlé lọ nítorí pé mọ̀nàfíkì lòun ọlọ́ni innalaha jami'ul munafikina wal kafirina fi jahannama jami'a ọlọ́run láwọn mọ̀nàfìkì àtàwọn káfìrí táwọn òwà mọ́sálásí ọlọ́run nínú dáhà náà láàdárí gbogbo wọn sí wọ́n tún wá sọ náà àyà mi ó ní àwọn mọ̀nàfìkì fi dárìkìlì asfali minan nar tí wọ́n gbóná ju ti àwọn ló sá lọ torí àwọn bànkan jẹ́ nínú mọ́sálásí wọ́n sì bànkan jẹ́ nínú àlùmà ọlọ́run bá ní wàlá ń tẹ́jú daláwọn náà sírọ ẹ nílẹ̀ ní tí wọ́n ràn wọ́n lọ́wọ́ tó bá dojú àlìkìyàmù kọ́lọ́mọ́sà ìsọ níbi aburú bẹ́ẹ̀ níparí ọ̀rọ̀ mi òun náà ni wọ́n tún wá ń pè mọ̀náfìkì kan ní ànífàkùlẹ̀ amali mọ̀náfìkì náà lànàbí pè é nífàkù ni àmọ́ kìí ṣe ti akadi kìí ṣe ti ọkàn èyí náà sọ látàárọ̀ yìí ọkàn lọ́wọ́ ó sì ti pinnu pé tóun ṣe nu àmì eléyìí yóò máa jáde nínú iṣẹ́ wa kó sì jẹ́ pé ẹ̀mí wa ò ṣe kí ni ẹ̀mí wa ò tẹ̀ lọ́bẹ̀ pátápátá a kàn máa rẹ́ ni bàbá ti rí a sì máa padà anabi ni ní ayatul munafiki talat mẹ́ta ni àmì àlámà táàfin ma àwọn munafiki idha haddatha kadhiba tó bá gbogbo ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ ní róòtọ́ kan bẹ̀ ni gbogbo ẹ̀ wọn ni àtúrótà bí èlùbọ́ wàyídà wàhádà àhàlàfà tabasàdéhùn pé ń bọ̀ wọn ni ẹ̀ má retí ẹ̀ kò ní wá ó sì mọ̀ pé òun ní wá kò ní sí káàdéhùn ní kó owó rẹ wá ń jọ báyìí kò sí ní kó wa àdébí ní mọ̀nàfíkì lónà. wàyídà túmínà khan tẹ bá gbé nǹkan sí lọ́dọ̀ tẹ fọkànbalẹ̀ sí ọ̀rọ̀ ni o dúkìá ni owó ni o yọ jàmbá yín àdébí ní mọ̀nàfíkì lóhùn ìjẹ́ mọ̀nàfíkì eléyà àtàlákọ̀kọ̀ yẹn sí wọn jọra wọn àwọn àfáàní wọn jọra wọn tààrà àkọ́kọ́ tá a kọ́ka yà nífàkù akíbarù ni òun nífàkù tó tóbi jù òun máa yọ̀yàn kó nu islam Isi máa ń sọ yẹn dọ̀mọ́ náà gbére ẹ rí eléyìí òun ọ̀yọ̀yàn kó nu islam àmọ́ ẹlẹ́sẹ̀ ni èèyàn wọ́n ní sẹ́ẹ̀rí ńláńlá yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí sábà túbọ̀ ń bẹ̀ àfẹ́ńtọ́lọ́ máa ṣàánú nítorí kì í sara yín tẹ́lẹ̀ ẹ rẹ àwọn yìí tá a kà yìí èyí tọ́jẹ́ kéékèèké wọ́n ní bọ́bá gbọ́ wàásù dáadáa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ oyè wa nínú ìgbà wa mi na anabi ní ariba àwọn máa ń kún nàfi kánà munafikan khalisan nǹkan mẹ́rin nǹkan mẹ́ta bá wà lára yẹn ìròyìn munafiki ni o wa man kanat fihi khaslatun minhunna kanat fihi khaslatun minan nifaq ẹni bá ti níwà kanú àwọn àwà yìí ó ti níwà inú wà àwọn munafiki kan ti wà lára ẹ̀ àmọ́ kì í ṣe munafiki èyí tó tóbi jù àtàyàdá àhá títí tó fi fà wọn wà yẹn ìdátùmínà kánà tàbá fi lọ́kàn bá fọkàn balẹ̀ si ta fún ní kankan yọjà ń bá wàyí sá àdáta kátàbá tọ́ba sọ̀rọ̀ irọ́ ní ọ̀pá wàyí sá àhàdà gádàrà tọ́ba ń sàdéhùn yọjà ń bá wàyí sá àkàsọ́mọ́ fàjàrà tí bá ń bá yàn já yọ bá jà kọjá àlà. salamu aleykum ẹ̀sùn wọ́n sì sùn mo ní kẹ́ ẹ̀sùn tí a fẹ́ sùn fún mi ni ló ń ṣe eré ẹ̀bùrú kí ló wá dé tó báyìí yóò bá ìyàwó rẹ̀ jáde bíi pé yóò sì wọ jáde pẹ̀lú jàlúbàmù yóò bọ́ ọkọ rẹ̀ jáde bíi pé yóò tú àṣírí rẹ̀ ládùúgbò a ní wèrè ní wèrè ní ẹ mọ ní wèrè ní ẹ ẹ kàn rí pé èèyàn ni kò ṣe yẹ lára ẹ kò sì lówó bẹ́ẹ̀ ṣe rí mi owó búlọ́ọ̀kù ilé rẹ̀ tọ́kọ̀ kò tí ì san tán mọ́tò tọ́ra owó nàbóni yọ sa aa ṣe ajìyà ṣe ìjà náà lọ́wọ́ tó báyìí lọ́wọ́ bọ́ sí òhò láàrin ta ànábìlà àmì mànáfìkì kékeré ni eléyìí náà ẹsẹ ẹsẹ ni èyí ọ̀wọ́ náà kó tó wọ àlìjáná tí n bá ń ṣe kọ́lọ̀ ń sọ níbẹ̀ nǹkan kan máa wá ṣẹlẹ̀ sẹ́mi wa kò sẹ́ni tí ì ṣẹlẹ̀ sí ní ìparí ọ̀rọ̀ mi sí òun náà ni kí ẹnì kọ̀ọ̀kan wa kí èso máa gbé àwọn èrò burúkú nípa ọlọ́run èrò burúkú nípa nábì èrò burúkú nípa quran èrò burúkú nípa hadith èrò burúkú nípa islam àwọn sọ̀hábà wọ́n lè bá nípa muhammad sallallahu alayhi wa wọ́n lè ròjì sọ lọ́hùn inna ahadana la yajidu fi nafsihi ẹnì kọ̀ọ̀kan wa àá ń rí i máa ń rúwú yẹlẹ̀ mi wa ma la in yakhrra mina samai ila al-ardi ahabbu ilayhi min an yatakallama bihi kí òkè tọ́ òkè òkè sánmà àti ilẹ̀ àpáta tó wà lérí òkè kí méjèèjì kó bò wá mọ́lẹ̀ kó pa wá kó rẹ́ wá mọ́lẹ̀ fínífíní ó sì wù wá ju ká sọ̀rọ̀ ọ̀rọ̀ jáde lẹ́nu lọ yìí sì ń wá síwálẹ̀ tọ́kàn jòkó lẹ́njọ́ kan táṣì tani ọ̀sán mọ́ pé wàhálà anáfíà rẹ̀ yóò wá pọ̀ ṣé àlìjánà yẹn sòrà ṣé gbogbo àwọn ìlú ọlọ́wọ́n adá síná ọba tó ní aláàánú lò wọn náà máa mutí máa ṣe sinimá jalè ya sáré bóòlù ọlọ́wọ́n ti fi àjẹyẹn nù sáré tí ànábì sì ti kọ̀nfàmù pé ya sáré ṣe kíni nẹ́bí ló ń kọjá lọ wọ́n ń jẹ àwọn méjì ń ya ọlọ́kan ọba tó kò ní tábà ọ̀kan mọ́sùn fófó àdìsí ti já mọ̀ pé ya sáré wa èmi rẹ̀ wá sọ fún ọ pé kò sí ma aya Quran tó kílíà kọ́lọ́ níjọ́ àlèkè àmọ́ wa ẹ̀mí ẹ̀mí kan wá sọ fún ọ pé ẹ àfọmọ́ darí aláàmú bẹ́ẹ̀ bá ti kú kúkú ti lọ́nu sí gbogbo àwọn tó ti kú iná lọ́lọ́wọ́n wa gbé dìde tọ́ àwọn sọ̀hábà ní irú àwọn ọ̀rọ̀ burúkú báyìí ní wá sẹ́mi àwọn sọ̀hábà wọ́n wá sọ fún anabi pé sáà ti di mọ̀nàfìkì pẹ̀lú eléyìí sáà ti di eléyìí ibú pẹ̀lú ẹ̀ anabi ní dáadé kasọ̀rẹ́ ìhòlì ìmáàni anabi ní sẹ́ẹ̀ mọ̀ pé kò mú yín sọ kò sì mú yín ṣe ẹ sọ ẹ sì ṣe èṣù ni ẹ ti kápẹ́ ẹ̀ náà nù àmì àìṣe yín àìsọ yín òun náà làmì pé ìmánì yín ti dúró tọ́wọ́ jẹ́ pé ẹ̀ ìmánì ni ẹ sọ jáde ipe tí ń rò ní o ẹ sì máa ṣe níṣẹ́ ẹ sì fi sẹ́rí lẹ̀ nínú ẹgbàá wa mi anabi ni alihamdulilah ọpẹ́ fọlọ́n alẹ́ ti rọ́dà káyìdàhù ilà àlìwàsíwàsà ọba tí ó dá ète èṣù tó fẹ́ fi ba ọkàn àlùmọ̀ jẹ́ ọpẹ́ fún ọlọ́run ọba tó dá ó darí ète yẹn ó wá darí ẹ̀ sí ròyìn ròyìn léyìí tí wọn ò ṣiṣẹ́ lérí ẹ̀ wọn ò sì sọ jáde àwa bẹ̀rẹ̀ wọn Allah subhanahu wa ta'ala ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àwọn ń bẹ̀ wọ́n gbogbo àti ṣètò ní bá ń kárò yìí ròyìn sí wa lẹ́mìí kọ́lọ́hún wọlé agbára rẹ̀ kọ́lọ́mọsàjà máa borí ẹ̀ torí pété ṣètọ́ni bá ti wín nìyàn nínú àwọn àròyìn tá n káàbọ̀ yìí èèyàn padà bá ṣe kán bẹ́ẹ̀ o níbi ọ̀rọ̀ nìfàkì lágbára tó àáfàá kan gbọ́dọ̀ sọ pé òun mórí bọ́ ń bẹ̀ àfitọ́lọ̀ bá mu mórí bọ́ ń bẹ̀ lóko umaru bin khattab ó lè bá òdeva torí pé lójú ogun kan tí wọ́n lọ ànábì ní gbogbo àwọn mọ̀náfìkì tí wọ́n wà lójú ogun yìí ànábì wa ka àwọn mẹ́tàdínlógún fún òdeva sórí lẹ́yìn kìsàrà wa sórí yẹn kìsàrà wa sórí yẹn kìsàrà wa sórí yìí dáwà lẹ́yìn kìsàrà wa àmọ́ ẹ̀sán fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ṣe bí wọ́n sàn wá mọ́sálásí wọ́n ní umaru ibi tó bẹ̀rù ní fàkùdé ọwọ́ alọ́lẹ̀ ibà òṣèfà ó ní dàkùntòrò ọlọ́run òṣèfà òṣìdùkàlà mo fi ọlọ́run ọba bẹ̀ ọ́ alisamani rasulillahi fili munafiki sànàbí ọ̀dà kọ̀mísà sànàbí ọ̀dà kọ̀mísà òṣèfà ni umaru ah, umaru anabi ọ̀dà kọ̀rẹ́ ah, umaru mo ṣe wọn lọ mo ṣe mo dúpẹ́ ọlọ́ mo dúpẹ́ ọlọ́ mọ́rọ̀ bọ̀rọ̀ kàtọ́ ẹ̀rú ń bà kátó wá pé àwa eléré àwọn mọ̀nàfìkì ní ọtọ́ fẹ́ jáde láyé eléré àwọn mọ̀nàfìkì abdullahi bin ubayi bin salul anabi dìde lẹ̀ ọfẹ́ lọ́ọ́ lè kírun sí la pé anabi wo pé ebi ara wa náà ni wọ́n kà á sí tá a bá ti lọ lè kírun ó sì pàtàkì ń lù wọ́n pè wáyà bá àwọn èèyàn àwọn èèyàn rẹ̀ wọ́n pa á tì anabi sáà dìde lẹ̀ ó mọ̀rọ̀ bá lọ́ọ̀kì aṣọ anabi wa Umaru ní òní lọ Umaru ní òní lọ anabi ní jẹ́ ńlọ mọ̀nàbìkì anabi ní mọ̀mọ́ sàǹgbọ́lọ́ bá ti sọ pé asitagfarita lahu amulam tasitagfi lahu wàlá yẹ gifira lahu lahun aláwọn ti sọ pé bẹ́ẹ̀ tọrọ àforíjì fún bẹ́ẹ̀ tọrọ àforíjì fún ọlọ́run ní fèrèjì asitagfarita lahu rẹ anabi bọ́ tọrọ àforíjì fún àbọ̀ ọ̀tọ́ra àforíjì ọlọ́run ní fèrèjì ẹ̀hẹ́n nígbà tó dé pé kòkó sáforíjì tẹ́lẹ̀ di lọ lè ṣe eléyìí káfi ṣe màdára káfi ṣe tòwátà ṣe nítorí ayé ànábì wa kírun náà nígbà ànábì wa ń darí bọ̀ wálé ọlọ́run bá wà ní wala tusalli ala ahadin minhum mata abada ọlọ́run bá ní láyé láyé ẹ Allahu akbar má kírun fún sí ẹnìkan kan nínú wọn mọ́ o abada láyéláyé wala takum ala qabri kọ́dà má débi sáré rẹ̀ torí kèfèrí ni wọ́n wọ́n kú lólùbalẹ̀ jẹ́ ni wọ́n ba wọ́n ba nǹkan jẹ́nu ẹ̀sìn jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta kan ló dá padà nígbà tí wọ́n lójú ogun kan abúláyé sí ó sì pàdé àwọn mọ̀jà yìí lójú ọ̀nà àwọn ní àjagun mọ́ sẹ́yìn ò ti gbọ́ ó sì dá wọn padà sílé ẹnu àwọn tí wọ́n sì ń lọ àwọn mélòó ló kù jẹ̀mọ́ bẹ́ẹ̀ àwọn ọgọ́rùn-ún méje àwọn àwọn kèfèrí àwọn lọ bíi ten thousand ó sì tún dá ọgọ́rùn-ún mẹ́ta padà kí ló fẹ́ kọ́ sẹ̀rẹ̀ ó fẹ́ kí wọ́n pa nabi àti islam àtàwọn sọ̀hábà ọlọ́wọ́n bá ní wọ́n balẹ̀ jẹ́ ẹ má kírun sí wọn la o mọ̀nàfìkì tí wọn náà bá ti mọ̀ pé mọ̀nàfìkì ni àwọn kan máa ń fi lẹ̀kẹ̀ kan sọ́wọ́ tẹ́ pé lẹ̀kẹ̀ fáṣà o kéèyàn má sì yàn mú o kọ́ máa jẹ́ pé láàárọ̀ la ìwọ lọ́sọ̀ yẹ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ àwọn tó wà ní lẹ́kùn fún wa tọ́jẹ́ pé òun kàn fi ṣe fashion ni tọ́ba jẹ́ obìnrin lọ́wọ́ fi lẹ̀kẹ̀ sọ́wọ́ wọ́n ní kọ́ jẹ́ kí aṣọ rẹ̀ ó bò ẹ̀ṣọ́ ni kódà afọkùnrin kọ́ máa fi lẹ̀kẹ̀ sí ọwọ́ aago àtòkà nìkan lọ́dà afọkùnrin kátó wá pé lẹ̀kẹ̀ lógo ẹgbẹ́ mọ̀lẹ́ gbogbo àwọn tábà wà nínú ẹgbẹ́ mọ̀lẹ́ ká lè kó mẹ́ gbogbo ọ̀tá bá wà nínú ẹgbẹ́ ìbọ̀rìṣà táǹtí wá mọ́ṣáláṣí kálẹ̀ kó mbẹ́ wá sí opportunity ni fún wa láti fi túbá oòrùn tó wà ń ta yìí ó tó sáṣọ fún wa bẹ́ẹ̀ bá túbá lẹ́nu ọmọ ń tábà tábà láwọ̀ tọ́ba kú láàárọ̀ la ilé ìjókòó pẹ̀lú àwọn sọ̀hábà ọlọ́mọṣà sàbóríjì mẹ́ni kọ̀ọ̀kan wa èyí tá a ti ṣe tó kú díẹ̀ káàtó ọlọ́mọṣà tó wa sọ́nà lérí ẹ̀ kọ́lọ́mọjà àlè ṣe é má gbogbo èyí tá a ṣe tó da ọlọ́mọṣà ìgbà lẹ́sìn fún wa subhanaka allahumma wa bihamdik ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. ẹ jẹ́ ká ṣe jazakumullahu khairan fáwọn ìmáàmù wa kọ́lọ́n kọ́mọ́ ṣàbá àfẹ̀mí wọlé jazakumullahu khairan ọlọ́wọ́ ọba ọba aláàkí ó má ṣe gbogbo wa ní mọ̀nà fi kí o àwọn mọ́ọ̀mù ni wọ́n máa ń sọ̀rọ̀ kan wá ní àmì nìkan ọ̀ràn ẹni tó bá fẹ́ kí ọlọ́run kó yọ òun kó nínú mọ̀náfìkì ó ní pé kíro ẹni bẹ́ẹ̀ kó máa darapọ̀ mọ́jòkó àwọn àfáà súnà irú ọ̀rọ̀ yìí tá a gbọ́ yìí lọ́dọ̀ àfáà súnà láti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà tá à ń darapọ̀ mọ́ tá a rò pé à ń gbọ́ lẹ́kṣọ̀ à ń gbọ́ wá sí lọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn náà mùnáfíkì ni wọ́n bí wọ́n ṣe ń ṣe jálàbí fáwọn èèyàn lọ̀pọ̀lọpọ̀ wọn míì náà tún wà nú ẹgbẹ́ awo torí ìdí eléyìí gbogbo ẹni tó bá fẹ́ kọ́lọ́hún kó fọ̀ ọ́n mọ́ kúrò nínú mùnáfíkì àfi kó darapọ̀ mọ́ àfa súnà kọjá sí pé jòkó àwọn àfa súnà alukọ àwọn àfa súnà òun ni ó máa lọ kí ọlọ́run kí ó má ṣe nìkọ̀ọ̀kan ní mùnáfíkí o wala la haula wala quwwata illa bila aliyul azim nígbà tí àwọn ìmáàmù ń ṣe lẹ́kṣọ̀ lọ àwọn àlùfáà wọlé tí a sì ní fi wọ́n pamọ́ lára wọn ni um, amid wa láti maadul riyadu salim alustaz isa abubakar nababa afisahullahu ta'ala lára àwọn àfáà tí ó wọlé usas lukman abu yaya alimeko ta'ala aburọ́díà àti gbogbo àwọn bàbá àbá láti alidaya islamic foundation gbogbo yín náà ni a recognize presence yín kí ọlọ́run kó bá wa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan yín èyí tí ó kù nínú ètò òun náà ni kí àwọn brothers kan bá wa gbé polybag tí a fi ń gba fisabilillah gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa owó òun ni kẹ̀kẹ́ dáwà nínú ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan ni pé ọ̀rọ̀ tá à ń sọ yìí owó ló mú dúró ìjókòó wa tá a wà níbà yìí owó ló jẹ́ kó kalẹ̀ báyìí tí ọba sówó ni a rí i pé ìjókòó náà yóò tún mẹ́hẹ̀ jù báyìí lọ kí ọlọ́run kí ó ṣe àlékún arísìkí fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo èyí tí a bá nẹ́rọ̀ lẹ́yìn kọ́lọ́n kó ṣe àlékún rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa wàlá la haúlà wàlá kùwátà èyí tí yóò kù nínú ètò òun náà ni àwa tí a bá níbèrè tọ wọ́n ní ká fi ìbéèrè lẹ̀ di ọ̀la àwa tí a bá níbéèrè lórí èyí tí wọ́n bá ṣe lẹ́kṣọ̀ tán yìí ẹ jẹ́ kí a kọ síbi kan kí a má gbàgbé àti ti ọ̀la tí wọ́n bá fífẹ́ bá a ṣe insha allah ta'ala wọ́n dáhùn gbogbo ẹ̀pọ̀ kí ọlọ́run kó bá a fi ẹ̀mí àwọn ìmọ̀ múlẹ̀ kó bá a ṣàlékún dáadáa wọn. àwa tí a bá ní pápẹ́lẹ́tì prógámù wa fún purple lecture yìí ó wà níwájú níbà yìí kí a wá gbà àwa tí a bá dẹ̀ ti gbà ká má tún gbà mí mọ́ bàtà àwa tí rí gbà fún thirty nine days tí a fi ṣe lecture yẹn gbogbo prógámù wa pátá àti àwọn àdírẹ́sì ibi kọ̀ọ̀kan tí a ti ṣe àwọn prógámù wa gbogbo ẹ̀ ló ti wà níbi pamphlet tí a mú lọ́wọ́ yìí kí tí ò bá tì ní lọ́wọ́ kó wá béèrè fún tiẹ̀ ètí yóò kù nínú ètò lẹ́yìn tí wọ́n bá bá wa gba fẹsẹ̀bí láì tán ni pé àwọn brothers wọ́n bá wa palẹ̀ àwọn chairs yẹn mọ́ sí nínú school. náà kí àwọn stars wa kún ṣe dùá fún wa wọ́n bá ṣàdúrà fún gbogbo àwọn ìmọ̀ọ́mù lẹ́gùn àti gbogbo ara lu lẹ́gùn lápapọ̀ àti gbogbo àwọn brothers tí wọ́n dá sí ètò yìí kí ọlọ́run kó ṣàlékún àdìsíkú fẹ́ni kọ̀ọ̀kan. abẹ́ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tí ó ṣe lẹ́kṣọ̀ ti tòní ní rọrùn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kọ́lọ́ musa fi kárí ẹnu kọ̀ọ̀kan wa abẹ́ látòrí àwọn bàbá wa imam tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ tán bá wa sọ ìyọ̀rọ̀ tó tóbi ni àmọ́ òdodo ọ̀rọ̀ kò sí bó ṣe lè wù kí ó tóbi tó bẹ́ẹ̀ bá ti dá ibi tó ti yẹ kó sọ èyí ó sọ náà àwọn abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala ti ń fún wọn sọ kọ́lọ́mbà sàlékún dáàbòbò fún wọn o torí pé irú lẹ́kṣọ̀ báyìí gbogbo wa mọ̀ pé ó wọ́n láwọn àwùjọ ẹ̀rú sì ń ba ọ̀pọ̀lọpọ̀ láti sọ àwa bẹ̀ ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tí mo ń fi yẹn lọ́kàn balẹ̀ kọ́lọ́n bá fi àwọn baba ìmáàmù lọ́kàn balẹ̀ kọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala tí ó fi wọ́n ṣe sábàbí dáadáa àpàdà síbú àpàdà sígbà kọ́lọ́n mọ́jì wọn mọ láéláé gbogbo ntọ́lọ́wọ́n ọba Allah bá jogún ẹ̀ bá a ti wá bẹ́ẹ̀ lọ́n fún wa yìí náà gbogbo àwọn afa sunna pátápátá náà ọlọ́run bá a sàlékún dáadáa wọn ọlọ́run bá a sàlékún kún lápá fún wa arísìkí àti agbára tó máa fi ṣe dáwà ọlọ́run bá a jogún ẹ̀ fún wa a sì àdúrà fún gbogbo àwọn bàbá bàbá bẹ́ẹ̀ látòrí ìmáàmù ìlú tá a wà yìí ustaz wa akamil ọlọ́run bá a sàlékún dáadáa wọn ọlọ́run bá a sàlékún àlàáfíà fún wa gbogbo àwọn bàbá bàbá tán gbà wá lálejò náà abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá gbẹ̀nù kọ̀ọ̀kan yín náà ní àlejò gbogbo wa tí a débi pẹ̀lú bismillah abẹ́lẹ́wọ̀n kọ́lọ́mọ́sá fi sọ̀rọ̀ sọ wa wọlé àánú Allah wọlé ògo rẹ̀ gbogbo àwọn tá a kásá dúwà fún kọ́lọ́mọ́sá jẹ́ ká dúwà wó bá wọn wọlé àánú Allah wọlé ògo rẹ̀